pẹ̀lú ògo tọlọ́run tí wọ́n tún máa bá ní yànnàná ètò náà àlẹ́yìn ìgbà náà á láǹfààní láti béèrè ohun tó bá rú wa lójú nínú tí wọ́n bá bá wa sọ abẹ́ ọlọ́run bá allah subhanahu wa ta'ala kó mọ́ ṣe léyìn ní àṣemọ́ kó sì fi sínú mizana hasanat àwọn afáwà àtẹnìkọ̀kan wa náà la hawla wala quwwata illa billah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fọbàrẹ́ àtọ́sí wa mùsùlùmí alhamdulillah atúntò àlékún ìkíra àti gẹ̀rẹ̀ fún ànábì الله عليه وسلم. ẹni ọba dídà láti wà máa jẹ́kẹ̀ fún gbogbo wa alọ́ba ṣẹ̀kún kí ànábì wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé ànábì àti sọ̀hábà rẹ̀ dẹ́kun tó ọba ń sa àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam dọ̀gbẹ̀ àlìkíyàmà má wà náà mà wa mọ́ yòó lẹ̀ kónú kẹrẹ àwọn àfa àwọn ọmọ ké wa àwọn aya wa àwọn ọmọ wa àwọn ọ̀rẹ́ wa àwọn àná wa wúlọ́dà nìkan sí rẹ̀ kí alápapọ̀ méjì àfojúbà nílẹ̀ ká tó mọ́ lọ àlìjẹ́ náà jẹ̀máà a wa wípé àkú àsìkò ọdún níjọ́ sí àtúkù ìmúra òmíràn kọ́ba dẹ́dà kọjọ́ kọ́mẹ́sì ń tẹ́ ṣe lọ ìní àṣemọ fún kọ̀ọ̀kan wa àwa ń bẹ níwọ̀dà ní kẹsì rẹ̀ kọjọ́ kọ́ yọnu sí wa ní ayé ń bì kọ́ ní sànù sàárè kó tó yọnu sí wa ní gbangba àlìkíyàmà jàmáà àgẹ́bí sábà fúnṣà kì í sọ ẹ̀ka àbọ̀ níjọ́ kejì ọdún ni sábùrọ̀sáàkì rẹ̀ mi ilé ọlọ́run títí bá sì lọ báyìí mi títí èdè sábùrọ̀sáàkì rẹ̀ mọ́ títí èdè torí tá à bá lọ àwọn lọ dúpẹ́ ni ah. tẹ́mi bá lọ bọ́ sọ ẹ̀sẹ̀ ẹlẹ́ ni. ẹ̀yin náà làwọn tẹ̀lé ọ̀pẹ̀ ìtàn pé yọ ọ̀pẹ̀ ìlú náà méjèèjì ẹ lọ dúpẹ́ ojú ọ̀bà pẹ́ pọ̀ orí tún gore náà ni ẹ lọ bọ́ sọ ẹ̀sẹ̀ ẹlẹ́ owó mọ̀ pé kíní ọ̀rọ̀ rùn ọlọ́dà kan gbogbo ọmọ ṣàgbà níbàdàn fún wa jẹ̀mọ́ à ń tà bá lọ onílọ̀rọ̀ zaka àdẹ̀tì kúrò bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ọ̀nà wa sì jìn bẹ́ẹ̀ ṣùgbọ́n à ń wò pẹ̀lú gbogbo ìgbìmọ̀ àwọn alálàáfà tí wọ́n rán mi ń sẹ́yìn pé ṣé ní ká máa tẹ̀síwájú ni àbí tọ́ba àdìjọ́ mẹ́jọ tá a bá ti sọ ọ̀rọ̀ zakamanta ń bábọ̀ níbi eléyìí ká tọ́pù díẹ̀ náà ká fi máa wá sọ àtọ́wùlẹ̀ hajij àṣàyà hmm. àwọn mistéèkì táwọn alálàájì ń ṣe tọ́jọ́ pọ̀ gbalẹ́ gboko ní tí sì ń fà ní kọ́jọ́ pẹ́ni tó kó wa lẹ́yìn lọ òròjú ni ó yíye. ṣùgbọ́n òròjú ni inú kọjẹ́ pé ó ti sọ náà ẹ ma rí bẹ̀ẹ̀ fẹ́yìn yàn kọjẹ́ pé ẹni tó kó wa lọ ó kó wa lọ lẹ́mìí bísínẹ́sì hmm. kò mọ̀ ń pa rẹ̀ ẹni tó tún mú mọ́ra náà àwọn náà gbá òun náà ni hmm. so ọ̀nsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dáadáa kò yí kó a sì ma rí mi ìtọ̀jẹ́ wípé ọlọ́ni ó dè sí yàn rẹ̀ hmm. agbára kókò fáwọn èèyàn tó bó lẹ̀kọ́ àtúntì àwọn nǹkan ọ̀rọ̀ nípa rẹ̀ bí ìdílé ìwájú kọ̀ har nígbà tí àwọn tí wọ́n rẹ̀ ìdílé alẹ́ adam amor ẹni tí wọ́n ránṣẹ́ ni èmi náà àwọn ọ̀sán ọ̀bùrùsákì ọ̀sán bashir alwaki àti ẹ̀mí aláwùyé so ibi tí wọ́n bá fẹnu kò sí lórí àlámọ̀rí yẹn inṣáàlá àmọ̀rọ̀ ṣùgbọ́n ká máa sọ wá pọ̀ mọ́ ọ̀rọ̀ zakata ń bábọ̀ yìí àwọn láti ń bẹ fún ṣùgbọ́n tí wọ́n ní zakazaka nínú èdè lárúbá kí ni ń pè bẹ́ẹ̀ anamá ziyada kí nǹkan máa dàgbà sí kí nǹkan máa pọ̀ sí òní ń jẹ́ zaka zakata wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ kí wá ní definition rẹ̀ nú ẹ̀sìn a wà ní nasibun muqaddarun shari'an fi mu'ayyanin litọ́ ifat yu yusrafu litọ́ ifatin mahsusatin nisabun مقدر شرعا في مال معين يصرف لطائفة مخصوصة انتجاتا كنانية ìpínkànnì mùkọ́dàrù ṣẹ́rí'àn ọlọ́run ló pin jẹ́mọ́ àti mọ́ sọ fún wa masọ́dún àmúwàl pé èèyàn òjòlówó lánàá ọwádọ́ olówó òjijì báyìí mẹ́tàlá nínú ìsìlámù tó pé ẹ̀sìn pínyàn pé ah, ọmọ àtàrà ẹ̀sìn lólówó mẹ́ta ni mẹ́tẹ̀ẹ̀tọ́ ọ̀hún fúnra ọba dẹ́dà ló pin látòkè sánmà o kọ́dà kò fi pípẹ́ sọ̀dọ̀ ànábì onítànà bí ọ̀sálà yìí ẹni nígbà òpin nǹkan ẹ̀tàn nǹkan àkọ́kọ́ òun ni ntí abágbà lọ́wọ́ ẹni tó gbógun tì wá tọ́lọ́ wa jẹ́ àjẹjà ẹ̀ẹ́dì ẹ̀ ti ṣe é kọ́ka lọ́wọ́ àwọn bá ń jáde ọlọ́run sáwọ́ àjẹjà ọgbà dúkìá rẹ̀ fún wa bí wọ́n sì pin fún ọlọ́run ló pin torí ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná wà á sánmà ìní òjò kọ́lọ̀ tó wá sí lẹ́tọ̀ fàrasà sálám ó dé ní ẹlẹ́ẹ̀kejì òun ni àtẹ́ríkà béèyàn bá ti kú dúkìá rẹ̀ òun kò ní mọ́ ọlọ́run ló pin bó ṣe wù ìntọ́lọ ń yọ̀ǹda fún èèyàn ní kó ti mú wánu bá fírìm bẹ́ẹ̀ kó fi ṣe ń tọ́ bá wù sí pé mo fi ojú rẹ̀ ọlọ́run ọba mo fẹ́ mẹ́ sí bí mo fẹ́ bú ẹni ìkọ̀bá yìí ogún fúrọ̀ ọlọ́run ló pin látòkè ìsánmà ẹ ń bá ti wá pẹ̀rẹ̀ mùsùlùmí ìwé lọ́ka ní o èwò ló ń ṣe ní o nkẹ́kẹ́ ní o wọ́n ní kí ni ó ní mùsùlùmí lóhùn fún ta ní onífẹ́ lóhùn sọ́ọ̀bù súnmọ́ ìsìlámù olóhùn mà kí ni súnmọ́ rẹ̀ ó ní àlìsí ìsìlámù nìlá kéèyàn ò juwọ́ ju sẹ̀ sílẹ̀ fọ́lọ́hùn I'm a lawyer. Mm. I'm a practicing lawyer. Mo dẹ̀ mọ́ tó dun tó dunlẹ̀ kò sọ́nà tá àgbà ìpíngún àbáṣà pín àti aléfẹ̀sìn ẹ̀rẹ́ alé aléfẹ̀sìn pín alé fọmọlúwàbí pín alé fi bó ṣe wù mí nù hmm. alé fi pín ṣẹ́rí ní tí client bá wà we are supposed to to to to wà pẹ̀lú client pẹ̀lú ah because a máa gbọ́ lórí ẹ̀ wọ́n ní kí ló pẹ̀lú ní Suleiman ẹ sọ pé sọ fẹ́ pàdé ọlọ́run dáadáa ní hmm. bẹ́ẹ̀ ni bá wọn pin bọ́lọ̀ ń ṣe pin tí wọn ò bá ti gbà má bàa débi rẹ o hmm. ọlọ́run ti yanjú ẹ̀ fún rẹ. tó o bá sì mọ̀ ń pa rẹ̀. ẹ tí wọ́n á gbé fún ọ ní hmm. àwọn onímọ̀ wọn rà bọ́ òpin wọ́n sì ṣàlàyé bọ́lọ̀ sì ṣàlàyé ẹ̀ èèyàn lè mẹ́lòó lánàá kọjá pé ogún bàbá rẹ̀ nìyẹn pin lọ́wọ́ gba eight hundred fifty billion ọlọ́run ló pin bẹ́ẹ̀ kápẹ́ tọ́lọ̀ ni wọ́n fún wọn. ẹlẹ́ẹ̀kẹta la wá wà lórí ẹ̀yìn azakawa zaka zaka yìí a ní ìpín kan ni mùkọ́dàrú ń ṣẹ́rí án nàṣíbù mùkọ́dàrú ń ṣẹ́rí án ìpín kan ni tọ́jọ́ wípé fúnra ọba dẹ́dà ló pin sínú ẹ̀sìn bẹ́ẹ̀ tí máa lé mọ̀ àyà ní kéré ìṣẹ́nu gbogbo owó ni ẹ ti máa mu kéré ìṣẹ́nu gbogbo dúkìá ni ẹ ti máa mu ó ti níran àwọn owó kan ó níra àwọn dúkìá kan tí wọ́n ti máa yọ zakai tí wọ́n bá wá tún yọ nínú ìran dúkìá yẹn tán tí wọ́n yọ nínú ìran yẹn tán níbo ní lọ yusrofu wọ́n máa ná fún kíni lìtọ́ ìfàtí màṣúsọ fáwọn kan tọba adẹ́dà ti dá wọn sàrẹ́sẹ́ pé àwọn ìní kan ní zakatọ́ sí. ìntàfẹ́ yọ déédéé ìntàfẹ́ yọ ń bẹ ọ̀bàdàn ló sàlàyé rẹ o ibi àti yọ ọbẹ̀rẹ̀ lọ́sàlàyé rẹ o ẹni á yọ fún ọbẹ̀rẹ̀ lọ́sàlàyé rẹ o ìbéèrè ọwà dé ìjọkẹ́kẹ́ta ń wí ṣébí márùn lẹ pé orígun ẹ̀sìn ìsìlámù àníbẹ̀ ni kíkẹ́ ni pé márùn gan àní lè máa jẹ́ àmì hadith rẹ̀ dàkọ́dọ̀ Bukhari Muslim sahih àmì hadith Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu arbahuma torí tó wà ní sọ́nà Bukhari sahih Muslim ó ń sọ̀rọ̀ ni bú níyàlẹ̀ ìsìlámù ala wọ́n mọ ìsìlámù lórí nǹkan márùn ibẹ̀ làwọn àfáà ti yọ ànábì ó pé àrùkán ìsìlámù khamsa àbí ọ̀sọ̀pọ̀ orígun ìsìláàmù márùn-ún ni o ṣùgbọ́n àwọn àfá àgbà pé tí wọ́n bá ní ọmọ nǹkan ní nǹkan èdú olófurufú ní nǹkan kan ní ọ̀sàrù nǹkan èdú ọ̀sàkí ni o ní òrù nǹkan kan ní òrù ni wọ́n máa òpó ẹ̀sìn ìsìláàmù tó bá wá jẹ́ bẹ́ẹ̀ mọ́ta àforídọ̀t mọ́ta àforídọ̀t ẹ̀zàká ọ̀dà nígbà olọ́lọ́ ń sọ di ara ẹ̀sìn zaka o ẹ̀gbọ́n ọmọ ṣe àwọn onímọ̀ pé méjì lórí ẹ̀ àwọn apá kan ní fúrídọ̀tì zakatu bí Makka أو كان فرضيتها بمكة مكة النبي واحد tí zaka ti dọ̀rọ̀ yàn nínú ẹ̀sìn ah, nínú kọ́nà bí wa sẹ́ẹ̀bí wa yóò zaka mọ́kà ni wọ́n ní àyè mọ́kà náà bí wa tí zaka ti di ọ̀rọ̀ yàn nínú ẹ̀sìn ah, wọn dọ̀dà kò burú nígbè kọ́wọ́ ẹ̀sìn ni jẹ̀mọ́ ẹ jọ ẹ má jẹ wọn tí wọ́n bá fowó gbáyàn èyí ó gbọ̀gbọ̀n àyíkà mọ́ bí wọ́n ti lé gbáyàn èyí ó gbọ̀gbọ̀n tí wọ́n bá fẹ̀sìn gbáyàn téèyàn bẹ́ẹ̀ tẹ̀lò ń tọ̀hún yóò jẹ dọ́bù ni èèyàn jẹ tiẹ̀ náà o sọ́tù bashir ẹ̀bá lọ. tí wọ́n bá ti pẹ̀yàn kẹlẹ́sì fún ẹjẹ́ a máa bèèrè ẹ̀rí o hmm. ẹ̀yọ àfáà tó tó bẹ̀rẹ̀ náà hárùlù kọ́dírì oríkèé ìṣẹ̀dá kójú òru ẹ̀rákù kílẹ̀ rí tẹ́ torí pé ní àkè òṣùwà wọn sọ pé a máa kárí náà ìsáni náà wù kí láti lè kọ́dírì ní láti máa túmọ̀ rẹ̀ fún wa kọ́ mọ̀rọ̀ owó èbò rẹ̀ òun náà owó Yorùbá rẹ̀ hmm. wọ́n ní kílẹ̀ rí tẹ́ rí tẹ́ sọ pé mọ́kà ni zakati dandan wọ́n lè rí àwọn pọ̀ wọ́n ní kátẹ̀ láwọn lọ sínú súrọ́tù Rum ọ̀bọ̀dára ni wà mọ́ ataytum min riba yarbu fi amwali nas fala yarbu inda Allah ọlọ́dà kò sàkàmbẹ́ kèsì ìṣe Madina ni ayé àjọsọ̀kalẹ̀ Makka ni nínú kùránì wọn bẹ́ẹ̀ ni àjọ orí náà ni wọ́n lọ́kọ̀ tìtàn wọ́n ní ká tún kárọ̀ sọ́tò fúsílàtì kí ni tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n lọ́n sọ wípé wàwá ìlú lè mushrikin ah, gbogbo ẹ̀ ń bá dànkà pọ̀ pọ́n mìíràn ọlọ́run tó sọ̀rọ̀ pàdé ni ah, ó gbé o ọkẹrin o ọ̀rá náà o. ẹ wá ní alladhina la yu'tuna zakata wa hum bil akhirati hum kafirun àti ìjọ zaka níbo dáyẹ̀ tí wọ́n ní maka náà ni àmì bẹ́ẹ̀ ní tuntun wọ́n ló tún kí n bọ́ ló tún kù sí wọ́n ní ká tún lọ sínú sọ́ọ̀tù màárì wà nínú òun fi àmúwálì òun hakun màálù bisáìlì wal mahrum wọ́n tún dákọ̀ ọ̀rọ̀ zakambe náà àwọn mẹ́rin ní ọ̀dà abẹ́ sọ̀rọ̀ bí tún àwọn mẹ́rin kejì wọ́n ní no madina ni zaka lọ́lọ́n ti sọ di ọ̀ranyà madina ni wọ́n ní kí ẹ̀sìn maka wọ́n ní ṣe ẹlẹ́rìí ni wọ́n ń korí sí àwọn ẹ̀rí wá tó jẹ́ pé mọ̀lẹ́ ọ̀rọ̀ ọba ti ń sọ̀rọ̀ nípa zakai tó tọ́ ṣùgbọ́n kí ni ọ̀rọ̀ tó dájú nínú méjèèjì ọ̀rọ̀ méjèèjì lọ́rọ̀ ọlọ́run sọ zaka di dandan láti maka ṣùgbọ́n tẹ̀kìdírù ànsọ́bìhá wà tẹ̀kìdírù àmúwálì àzàkàwíyà wà tìbúyánì àlìhà ká sọ pé ibi tẹ́ẹ̀tì yọ sàkàrè irú dúkìá tẹ́ẹ̀tì máa yọ rè àwọn tẹ́ẹ̀ máa fún rè ìjẹ́ dandan rẹ̀ ṣẹlẹ̀ mọ́kà ni àlàyé rẹ̀ mọ̀tẹ́lọ́wọ́ bá ti ṣe kí tọ́lọ́sì rẹ̀ wọ́n lọ mọ́ máa ṣe bẹ́ẹ̀ lìtá iye ti nùfúùs láti lè máa pìpì àwọn ẹ̀mí lẹ́pẹ́ ẹ̀sìn tẹ́ ẹ gbà yìí kèé sẹ́ẹ̀sì ó lò sí ó ẹ̀ẹ́nàwó ẹ̀sìn tẹ́ ẹ gbà yìí tó o bá fẹ́ ṣerújú èmi àti ọlọ́run àtọ́sọ pẹ́fẹ́ ṣe láti rójú èrè mi ọlọ́run tí mo dá ọ mọ́tọ̀rọ òsí o hmm. in tí mo bá fẹ́ ṣe ń ṣe náà ṣùgbọ́n kọ́ máa pé ah yóò bá fẹ́ ní ọlọ́run dáadáa pàláyì tí àfẹ́ ráyè ìsá ní ọba bọ̀bẹ̀ sífà kí kọ́lọ̀ rẹ̀ ọmọ papọ̀ ni káyé ó lè mọ̀ pé eléyìí kò rí nǹkan kan rò àfàlìkíámà kọ́dà ọ̀kanu méjèèjì tún lè fi pádlọ́ọ̀kì mú bí èèyàn bẹ́ẹ̀ lọ sọ pẹ́rẹ́ tèèyàn ta nítorí pàṣẹ kò sí èèyàn lọ sọ yìí ó lè sàlùwàlá kọ́ ọmọ ìyẹn náà fìlà tó ọba ń gbọ́sọ sọ́rùn fọ́lọ́n tó ń lọ jímọ̀ àbí yídì aṣọ ìwà akárẹ̀ pé tó ń bá ìsì tẹ̀lé ọ wọ́n mọ̀ wá kẹsẹ̀ ara sí ọba yìí láti sánmà bọ́ ọba kọ̀ tó ọ̀fọ́nu mọ́ ọmọ kú oríire o tẹ́sẹ̀ ìyìn rẹ̀ wá dàbí etí ẹsẹ̀ gànà ìgbàanú odò tí máa hẹrẹ́ tí ó ti green báyìí ìgbà láwà rí pé áà eléyìí mọ̀ tànú ọba dẹ́dà o tó ọba pàwẹ̀tì tó ọ̀wẹ̀ mọ́ àtẹ̀yìnkan lọ́dún ìjọ léyà àbíjọ́ ọ̀túnú àyàfi tó tó bá ọmọ ti dúró lórí ere sọ́dọ̀ bàdẹ́dà tó o bá ń fi kọ́ọ̀pù aláwọ̀ mú mi tí ẹ mọ̀ ta o wọ́n ní kí ló mú ta òun ti kọ́ọ̀pù èbò mú mi lọ́ọ́ wá gbá kọ́rọ̀ bọ̀rọ̀ hánú rẹ̀ ẹ̀rẹ́ tí bẹ́ẹ̀ náà báyìí bí ṣe ń fi sí yóò mọ̀ fi sí ọ̀hún bó o ṣe ń mú ìgbanilọ́ tó dẹni ọlọ́run ọlọ́run gẹ́gẹ́ wọ́n ń pìpì àwálẹ̀ wípé ẹ máa yọ zàká o ṣùgbọ́n ní tí ìsàlàyé bẹ́ẹ̀ ṣe máa yọ fún yín ṣùgbọ́n káyọ̀ ti máa mà láti bẹ̀ nítorí wípé ewu bá tó dá wa sí òní hálà ìyára mọ́ ní kọ̀lákọ̀ hàn bàbá wá ń sọ fún ilẹ̀ Yorùbá pé irun mú lówó òótọ́ hmm. ni o gbogbo ẹ̀rọ ń bá fún lówó tí bá lè náà láti fi wójú Ọlọ́run kìí ṣe pé tí hmm, ó bá léèyàn náwó síbi tí ó ti rí tọ́pọ̀ jù ẹ má kí léèyàn tọ́ o bísẹ́ẹ̀tì ló ṣe o àwọn sọ fọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀fẹ́ ah fún gbogbo ìsìn wa ní àìsí báyìí ló pákó ẹ tẹ́ bá dọ̀rọ̀ ẹ̀ láàrọ̀ báyìí ẹ bá bó fẹ́ fún ní papò ìpínlẹ̀ ìlúra owó àpò rẹ ló gbà ẹni ọgbọ́pọ̀ ẹ̀ lójú kó tó máa bọ̀ ní gáàsì <laughs> ti ń ta papò. kì í sí ìwẹ̀ ló dáa tó bá wù. kì í sí ìwẹ̀ ló dáa tó bá wù. kọ́sọ́mọ́ tó kọ́sọ́mọ́ ni so kọ́sọ́mọ́ ìtọ́lúwé ráìtì ìní kì í ń bá wọn pa ah, ẹ̀yin náà lẹ̀ kúkú ń bọ̀ wá ẹ̀yin bá bọ̀ ọkọ wa ah, ah, rẹ̀ ọba adédàm pìpì àwálẹ̀ nítorí pé ó ti mọ̀ pé ṣùgbọ́n zaka tí wọ́n láàyò yìí àti tọ́rọ̀ ní kané yìí kìí ṣe ń tá àfojú rí lójú ẹ̀sẹ̀ kó tó padà yóò padà o ah, yóò padà hmm. ṣùgbọ́n kìí ṣe ń tá àfojú rí ọ̀nà tí máa ṣì lọ́gbà padà ọ̀pẹ̀ka hmm. ọmọ lè mọ́ta rẹ̀ fún yàn wọ́n sì ní ọ padà ní ọ̀pàrọ̀kọ̀ tí mò ń lò láti ọyọ̀ tó ta ọmọ tí ọ̀sà rẹ̀ ẹlòmíì ti kó lọ bí eléyìí o hmm òjò rẹ̀ mẹ́gbèlé èèyàn ọmọ ẹgbẹ́ tẹ́lómi kọ́ńkọ́sù ma tó ná àwọn owó kẹtẹ́ èèyàn ọmọ ẹ̀ná tí èèyàn ọmọ wá rí pé ìbàjẹ́ náà sí ná ọlọ́run sì mọ̀ sọ́pẹ̀ fún yàn hmm. ọ̀nà tó lọ́ máa gbà bí kìí ṣe ọ̀nà kéke ṣùgbọ́n sẹ́dà máa sábà tètè sáré rí ìdán nítorí eléyìí ọ̀rẹ́ wa ń pípí àwálẹ̀ ìgbà àwọn àdémọ̀dì náà ọba dẹ́dà wa ní zakao òdìdẹ̀dẹ̀ yíyọ tí mo ti sàlàyé tẹ́lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ sì máa yọrí tẹ́ mọ̀ yọ fún rẹ̀ yóò tẹ́ ti mọ̀ yọ ní ọ wá sáǹpù ẹ̀ níbo ní Mẹ́dínà ní táìmù tó wà ní. Hmm. ọdún mẹ́wàá sálọ ń ṣe ọlọ́run ló Mẹ́dínà nígbà wo ni. fi sanati saniya nílẹ̀ hijira hmm. gẹ́gẹ́ bíi ti sọ́wọ́mù. ọdún kìí títí sẹ́pà à ń sọ́njọ́ pé ṣàbán ọdún kejì òun ni Ramadan náà di ọ̀ràn yẹn bẹ́ẹ̀ náà ni zaka náà ọdún kejì tó ń ṣe ọlọ́run wọ Mẹ́dínà òun ni zaka yìí náà di kí ni o lónà àdọ́ràn yẹn ọ̀dà àfẹ́ ní sùúrù ọlọ́run sọ ilé sùn lórí ah, ẹ̀sìn wa lè ń sàlàyé fún wa yìí kọ́ lọ́mọdé ọ̀rọ̀ sí náà dárò ní alámì ẹ bá ní mẹ́mú bàtí á jìnnà yàrá wíwíwí ìpọ̀ tòótọ́ ó ti so mọ́ra wọn kì í ṣe pé ẹ̀ yá o ànọ́dà ní ẹ̀sìn ọlọ́ọ̀bà ní pẹ́yìn náà lè ẹ̀ lè tẹ̀sìn hajj ọ̀rọ̀ méjì lórí tó náà pípẹ́ mọ́tà àfúrúdọ̀lá hajj nígbà òní hajj náà di dédé pé èèyàn ọba ti ṣe òpin ẹ̀sìn rẹ ọ̀rọ̀ méjì làwọn àfọ àṣọ apá kan ní fìsáǹsì sáà ọdún kẹfà tánàbí dé Mẹ́dínà òní àjìdì kíni o ọ̀ranyàn olódi ọ̀ranyàn wọ́n ní kílẹ̀ yìí wọ́n ní ẹwọ́ ẹ̀tọ́ sọ́kalẹ̀ ọlọ́dún wa àti múlà hajjá wal umrata lillah nùsọ́sọ́ bàbá kọ́rọ̀ wọ́n mú ẹ̀rí wá lórí eléyìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó sì jẹ́ pé elọ̀gọ̀rọ̀ àfáà wà lórí ẹ̀ bíi seventy eighty percent sí eighty five ní wípé fúrúdọ̀lá hajj fìfẹ́ ti ta sí àmì tánàbí ìdè mẹ́jìnà òní àjì di ọ̀ràn yẹn ọdún kẹsàn ló di ọ̀ràn yẹn àdébí ṣe ní ọdún kẹwàá ìwádìí ọ̀ràn yẹn kí làwòlàyè tí wọ́n ń bẹ́ ń bi ihun tó ti ṣáájú látọ̀dún kẹfà wọ́n nítorí wípé mọ́kàtà mọ́tò hìrọ́t nàlẹ́ mùsùlùmí wàlámìnà òsáàmì yìí kọ́bùlà dáríkùn níwájú torí kó di ọdún kẹsàn-án àti kẹfẹ́ àtẹ́bọ̀n tí ń ṣe wọn bọ́ ọdẹ́dẹ́ ò tí ìfànàbí ní kàpá àti rí fọ ní mẹ́kà ní gbogbo gbàmù yóò ṣe wá ní ọlọ́rẹ̀ máa ṣe tí ó dọ̀rọ̀ yàn níbi tá àti ní rọ̀rọ̀ yàn ṣe wà láàyò kẹ́lífù lọ́wọ́ nafsan ilà àwùsà tí ń polówó tiẹ̀ náà lẹ̀ fún wa ní sọ fún wa tí mo lọ hajj ọmọ mọ́tàlì là ṣùgbọ́n nígbà wo ló tó dọ̀rọ̀ yàn wọ́n ní ẹ̀rọ onú súrẹ́tù alimran ọwọ́ ṣe sọ pé wàlìláyà alànàásì pé hajjul bayti ìwà ọwọ́ di dẹ̀dẹ̀ báyìí o ọlọ́run wọn kàrí pé ìmọ̀ ní ìsàtọ́ àìlẹ́ ìṣẹ̀bí ńlá nítorí wípé tẹ́lẹ̀ mo yọ ìsìtọ́ àì mo yọ kù mo mọ̀ pẹ́ẹ̀ tí mi hmm. ṣùgbọ́n ìsìtọ́ àti dé báyìí mo ti gba mọ́kà fún yín ọya ẹ wá lọ mọ́ rẹ̀ ṣe hajj sẹ́kọ̀ náà fara pé zaka wọ́n ń pìpì àìmí lẹ̀ fún zaka wọ́n kéde hajj fún wa. pẹ́ńbọ̀ o hmm. báyìí ṣe máa ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìní sọ̀rọ̀ yẹn o àgbà tí ń bá gbàgbára fún ọlọ́njọ́ hmm. gbogbo ẹni tó fi lọ́wájì sànú wa ẹ̀tàn pọ̀ hmm. ọlọ́run méjì ká kó sọ́wọ́ ṣèyítọ́ ni ẹ̀tàn pọ̀ ẹ̀wẹ̀ mọ́ ọlọ́run àmì ẹ̀ ló ti lọ́wájì tó fi dé padà títí ṣe nǹkan mi hmm. tí èsì tọ́lọ́run bàbá tó kù ní ìsìlámù tó sì jẹ́ yí pé bó ṣe ń lọ ìdí ànàbí tọ́rì ó tójú ẹ̀sẹ̀ ànàbí mọ̀ ni nínú tó tún jẹ́ kọ́kọ̀ táwò tó máa nù ẹnìkan ní orí alẹ́ àǹsọ̀ àbílà àbí wa ń kọ́ àìmọ ẹkọ́ lọ tójú ọ̀sẹ̀ àbí màlẹ́ bó tún yóò tún fi bìnú parẹ́ ńjọ́ náà lónìí hmm. àṣẹ pé mò ń ṣe lọ sókè sọ wípé ọ̀làbọ̀ rí hmm. ọlọ́njọ́ dákan àǹfààní kọ́ gbogbo ẹ̀ńtẹ́ ń lọ sílé ọlọ́run ebe ẹ̀rí ń tiẹ̀ ń ṣe lọ́run ẹ̀ tó wá kó ìtọ́lọ̀ ọ̀fẹ́ tá à ń ṣe ń bì tá à ń pariwo rẹ̀ fúnra wa pé ikọ́lẹ̀sìn ẹ̀ rí lọ́run ẹ̀ tó wá lọ́run. òtẹ́lì àwọn àti fẹ́sẹ̀ kéré lálẹ́ tẹ́lì àwọn àti fẹ́sẹ̀ kí ló dé alámúyálì lẹ́dínà àmànà sí táìmù ètí ètò fáwọn mùsùlùmí ni ká sọ fẹ́sù wípé àà ẹ̀tàn ìtó ebi wọ́n lólé bàbá wa kúrò àdíjẹ̀ náà èyí a máa bọ́ta bá rẹ̀ sọ̀rẹ̀ ọlọ́ndàkùn mọ̀ mọ́ adúrò mọ̀ jọ mọ̀ sànú wa mo fi máa ń sọ pé àwọn àgbàlagbà wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní ọlọ́run tí nǹkan bá pín ẹlẹ́mì àtúwọ́sẹ́ o wọ́n bá dáa lé àgbàlagbà ìbá má dáa lé mìíràn wọ́n ní àbàdá ilé mẹ́rin kí ṣe nǹkan kan bẹ tó tún fẹ́ fi kún náà inú ìdí ẹ̀ka fún o ìwọ̀n tí ẹ bá wò pẹ́yìn náà lẹ́kọ́ mi ní ẹ̀kọ́ pé adìrẹ̀ lára rẹ̀ ìbárí wí gbólóhùn kan wọ́n ní kí ni wí sí mo ní ẹ máa sọ fún ọlọ́run o àtú ọ̀sẹ̀ o tí ìbá ṣe ń tọ́ ọ dámọ́ wa là. Hmm. because a máa ń dúró bí ọ̀rọ̀ yẹn yọ ọmọ dàbí ẹ̀tàn àtú ọ̀sẹ̀ o àtúbẹ̀rẹ̀ ìṣẹ́ àti àṣìṣẹ́ àṣìṣẹ́ ẹlẹ́bí ọ̀tún bu

sórí tébù hmm. yóò àti ìjìbẹ̀ ló furu hmm. wọ́n dé èèyàn mà bẹ́ẹ̀ tí wọ́n sì àbí wọn ní sí padà ọwọ́ lọ́nà wà yóò sì máa ṣe ọlọ́run lọ. àjẹ́ wípé tí èè bá ṣe pé ọba adẹ́gà ti parí ètò ẹlòmíì tó múra àti sẹlọ́n níjọba ìdàlìkì àmọ́. Ọlọ́njọ́ ọ̀sán Kọ̀wárí bẹ́ẹ̀ ní pé ohun ọ̀fẹ́ ṣe lọ́hun ní ààbò òun fẹ́ ẹsẹ̀ lógidi òun tó wá fẹ́ ṣe àlékún lé e. kó fi kẹ́kọ̀ọ́ màlìkà àná ìbí òun èlé òun lílẹ̀ yẹn ó wà jẹ́ kó yẹn kọjá ẹ̀yìn yẹn pé yẹn ìtì ìbínú yẹn ó ti akọjá aná lọ́wọ́ bàbá tó bá yín bọ́ sábìjẹ̀ náà. wọ́n yẹ kúrò lè ìsánú àyídá màmí tu sọ́tọ̀ owó kọjá ayé àwọn ayé dùn ìsánú àná kọlà kùnà wù. nà kọ́ bùlọ̀ lọ́dún yà kú ṣe yà ọlọ́run kò sí ajẹ́jẹ́ o sí ajẹ́jẹ́ o báyìí ìjàmbá ọ̀rọ̀ dé òní. zakata wa ń sọ yìí àwa ní alẹ́ àmúwálù àzàkàwíyà hal tukhraju zakatu min kulli malin ìbéèrè mi tọ̀nù ṣé gbogbo owó láti máa yọ zaka ṣé gbogbo dúkìá láti máa yọ zaka a ní lò kí ló gbó kí ni o ìyẹn min khamsati amwali nínú dúkìá márùn náà ni mina zahabi sábà sáà kẹfà ń pè wọn. wọn. amúyọ̀ sàkà níbi góòlì. ó dé ní. wàlìfẹ́ bọ̀. ó dé jì. wà máa ń ṣìyàtù bàhí mẹ́tìlá nàám. ìdí mẹ́ta. àti àwọn ẹran tá à ń sìn. irú ẹran wo bàhí mẹ́tìlá nàám náà dé lárúbáwá nínú èdè gangan ó ní gbogbo ọwọ́ gbogbo ẹran tó ti lè dàwọ́ méjèèjì dé lẹ́nìwájú ẹsẹ̀ méjèèjì náà lẹ́yìn tí wọ́n ń fi mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀rìn pọ̀ lẹ́ẹ̀kankan náà bàyí mọ́tò àrámì lọ́dọ̀ máa pè wọ́n tù wá wò dáadáa wípé ṣé máa fẹgbẹ́ rẹ̀ ya hmm. ẹ má pèsè máa jẹgbẹ́ rẹ̀ o ewé tá à ń sìn lẹ́yìn náà ń jẹ ń jẹran o a wà ní pé ṣé máa ń fẹgbẹ́ rẹ̀ ya tó tún jẹ́ pé ó máa fẹgbẹ́ rẹ̀ ya á ní kúlù dàwátì ìlàrúbà mílíọ̀nù máa ń ṣíyà má àdàsíbà gbogbo ẹranko tí bá ti ń fọ́ méjèèjì iwájú rìn àti ẹsẹ̀ méjèèjì ẹ̀yìn náà rìn pọ̀lẹ́ ẹ̀kan náà tí èsì ìfà ẹgbẹ́ rẹ̀ ya bàyí mẹ́sìlá àmì ẹ̀ máa pè á jẹ́ pé tí wọ́n bá ń bàyí mẹ́sìlá àmì lóde lábáwá wọ́n ní màálù àgùtàn ràkúnmí ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ ìbáka èsúró ẹtu ìgalà hmm. ọ̀yà hmm wọ́n tà kàkàkàkà báwọn ṣùgbọ́n bí wọ́n ṣe ń kà ọ́n sọ́mọ́ ní kẹ̀nìún ó ní ẹ̀yọ́kù. ẹ̀yọ́kù. ìmọ̀ nǹkan ṣẹ̀bẹ̀rẹ̀ rí ìmọ̀ nǹkan ẹsẹ̀ méjèèjì ọwọ́ méjèèjì iwájú àti ẹsẹ̀ mẹ́rin ẹ̀ ṣe bí ń fẹ́gbẹ́ rẹ̀ ya. Hmm. àmọ̀tẹ́kùn hmm? ọlọ́gẹ̀dẹ̀ hmm. ìkòkò gbogbo wọn báwọn ìtọ́jú àwọn kó ń bẹ̀ ni wípé wọ́n ti di ẹ̀hànà jẹranjẹran yẹranyẹran yẹ yanka yanka yẹ èdè nu nígbà tẹ̀sí wà á dé ọlọ́run wá ń sọ fún ànàbí wípé bàyí mẹ́tọ̀rọ̀ àmì tí mo fẹ́ fílẹ̀ fún inú ẹ̀sìn nǹkan mẹ́ta ni ẹlẹ́ẹ̀kẹta wá di méjì kí ni àkọ́kọ́ ràkúnmí bàyí mẹ́tọ̀rọ̀ àmì ni ẹlẹ́ẹ̀kejì oní màálù bẹ́tọ̀rọ̀ àmì atakọ́ wọn àtabo wọn ẹlẹ́ẹ̀kẹta oní ghanamu tí wọ́n ti ní ghanamu ó pín méjì orúkọ àtìyàwó rẹ̀ tá lórúkọ

a ń bá wá ń sin àwọn nǹkan tá ń wí mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò máa yọ zaka níbẹ̀ ní láti sọ wípé mọ́ṣọ́tì bàyí mẹ́tẹ̀ẹ̀lá náà àmì tàǹdà àjẹ́ yìí ó di ìrẹ́ mélòó mẹ́ta orúdù tìjárọ̀ bí mẹ́rin àwọn òwò tá ń ṣe lówó ẹwà bá ń ra mọ́ńtà táyì mọ́ńtà aṣọ bóòlù ẹ̀sìn ọ̀dàkà tí yẹ̀yọ́ lówó àìdè bẹ́ẹ̀ rárá mọ́ńtà o aṣọ mọ̀ntà fóònù mọ̀ntà láptọ́pù mọ̀ntà building materials bóyá ìjọ sàkà yín à ń bọ̀ mbẹ́ ẹ̀dàkọ̀ ẹ̀ má bínú ẹlẹ́ẹ̀karùn-ún ó ní alìkọ́ríjù mínàlá arúgbì bìjẹ̀ ní àsìnáfíà káti kọ́ báwọn àti gbogbo tí bá ń hù lẹ̀ gbogbo ọ̀nà tó yọ jẹ́ ọ wá lálàyé gbogbo rẹ̀ tó lọ́jọ́ tá à ń sọ lé nìyí yàtọ̀ sí ìtàwọn àfáà ṣe tí wọ́n fi mọ̀sára wọn bẹ̀ àbọ̀ bẹ̀ asálù bẹ̀ ríkázù bẹ̀ bẹ̀ asálù òun lóyin ẹ ń bá lọ kó yin sí ọmọ yọ sàkà bẹ́ẹ̀ yọ sàkà bẹ́ẹ̀ à ń bọ̀ á sì sọ̀dájọ́ bẹ́ẹ̀ ṣe máa kó yin àti bẹ́ẹ̀ yẹn tó ṣe máa kó tí ó kó tẹ́ tí ó sì dẹni tọ́wọ́ máa bínú sí. ríkáàdì oníkéyìn ò rí pé wọ́n bo dúkìá mẹ́lẹ̀ bì kan ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ń jọ̀n nígbàtà yẹ́rìbó ṣe rí owó wọn wọn kò sínú oòrùn wọ́n lọ bò mọ́bì kan béèyàn bá rí sí ọjà kàmbẹ́ lómi ọ̀sà kàmbẹ́ à ń bọ̀ níbi àwọn àdájọ́ yìí ṣùgbọ́n kí wọ́n ìlà sọ lẹ́yìn náà ó tún wá kù ṣùrùtù rẹ̀ májẹ̀mú zàkà márùn-ún ni o pẹ̀lú ògbólọ́ àádùn bí ibi tá a ti wá máa bá lọ́nà tó bá di ọjọ́ mẹ́jọ torí pé àsìkò ìbéèrè kọ́dà ti lo bíi three minutes nínú rẹ̀ jẹ̀mọ́ ẹ̀ dákun ẹ jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ tẹ́mìtẹ́mì torí pé a kú mbẹ ẹni tó pè ní ẹran ó kú mbẹ ẹni ó pè lóòótọ́ ṣùgbọ́n kò ṣe bí ẹ ṣe ní ó ṣe ó kú mbẹ ẹni ó pè lóòótọ́ ó kàn ṣe díẹ̀ ó kú mbẹ ẹni ó pè lóòótọ́ ó ṣe làjì ó kú mbẹ ẹni ó pè lóòótọ́ náà ah, gbogbo agbára tó lọ́mọ fún nínú ọmọ fi ṣe kọ́ra òun tún fẹ́ẹ́ lè kàṣe sí òun náà ṣèkéde o ọwọ́ pápó mbẹ bá a bá ń rẹ́rìn lónìí tínú wá ń dùn pé èmi rè mo wá dolórí gbogbo yín èmi rè àtẹ̀mí lọ́tùn àtẹ̀mí lọ́sì ikú iná lòpin rẹ̀ àbọ̀ ọlọ́run jáde tèmi ní ní gbogbo àwọn ẹgbẹ́ mi ti kọ́lé ikú iná lòpin rẹ̀ mo lọ́dọ̀ ṣe ṣe ààbò dúpẹ́ dọ̀rọ̀ o mo tún wá dẹ̀ ń tọ́kọ́lé kọ́lé ikú mo tún bọ́ rìn lé hmm. mo bú ẹni tí mà rìn lé ikú iná ní kíni o iná ní òpin rẹ̀ jẹ̀mọ́ ẹ̀jọ̀ ìsìlámù òótọ́ ni ẹjẹ́ àṣẹ ẹ̀dẹ́kun ẹ̀jọ̀ a sì ń bọ̀ ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó so mọ́jà ká o ẹlòmíì wọ́n fi bí sú lónìí òfin ọ̀sàkà mọ́ o bó ṣe kó sàkàlẹ́ ń tó kó lé lọ́ba lọ ra go fifty million kí ni wọ́n fún aláwẹ̀ tó fi lọ ra gbogbo ó tó ti tún ní padà èyí ó fọ́ ń zàkà pé kó lè mọ kí sí ẹnu ò lè da ní tó túmọ̀ tó jẹ́ owó gidi àlọ́ yóò sì lọ kó zàkà yóò sì lọ ralẹ̀ kò lówó tí ẹ máa ń kọ́ o yóò pẹ́ kọ́sá ma kọ́ máa mí bẹ̀ yóò tún máa káàkiri pẹ̀lú àpò mi jẹ́jẹ́ gbogbo ẹ̀rẹ́ là bọ́ mi èwo ló kun lówó èwo ló kan olùsí èwo kan àwọn àfáà náà tó pé ńgbà bá bẹ̀rẹ̀ wá sórí zaka nígbà bá sọ́dọ̀ àárín kan kò sí nítorí wọn gbọ́yé bẹ̀ wípé wà á kó fún àlọ́. sáàfáà hmm. ní ẹ̀yẹ fún kí ló fà tá àfọ òfin gbà kí ló fà tá àfọ òfin gbà tá àfọ àbá gbà fún mi ọlọ bí ìlú ẹ̀sìn wa kì ẹ̀sìn bójúbójú nífi máa dàbí ẹni pé àbá mùsùlùmí ò no òótọ́ pìlẹ̀ yẹn ọlọ́run ọ̀parẹ́ kò ní mẹ́ kèé ṣe gbàmí lójò kèé ṣe ti give and take nǹkan o ọlọ́run sá lo wa fún yọ kèé ṣe fi game of chance ẹ̀ eh, no no no no no nínú jẹ́ pé tí ó bàbá ní sọ kọjọ́ kọ́ sọ bí wọ́n ṣe bó ṣe wà ń bẹ́ mọ́yìn ó kéjù pé ah ẹ̀yìn tí ẹgbẹ́ òyìnbó ṣe nísìn bí ọba háì rẹ̀ má lóò rẹ̀ ó nífẹ̀ẹ́ wọn tó ń tọ́ da wọn. Hmm ọlọ́run èmi náà rí olówó ọ̀sá bọ̀rọ̀sáàkì àyànàkọ́mọ̀lá ọ̀sẹ̀ ní ká tún sọ láàárọ̀ yìí àyànàkọ́mọ̀lá ọlọ́mọṣẹ́ àgbà ní ìbàdàn àmín tí a bá fi ṣe wọ́n bá dé dàmbé hmm. takosa furu jiw àmín ìjọba sọ tó rí bẹ́ẹ̀ masa àbáni gbáwó barakallahu fina wa fikum hmm. wasalaamu alaykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ah tọ́ adúpẹ́ fún ọlọ́run a kí àwọn afa wípé wọ́n kò ní àtàárọ̀ àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run má ṣe léyìn ní àsọmọ fún yín o mm. àbí ọlọ́run kó dákun kó bá ní fi sínú mizan hasanati yín mo lérò wípé gbogbo àwa tí à ń gbọ́ wa náà ni a ti gbọ́ ní ti àwọn afá wa tí wọ́n bá ní sọ àti gbọ́ yé ṣùgbọ́n tó bá kù síbi àwọn pé ah eléyìí kò mọ̀ sí fẹ́ yé mi eléyìí ìmọ̀ gbọ́ntán wíńbẹ̀ ńgbà náà ẹ dákun ẹ jẹ́ ká béèrè báyìí lórí agbọ́nrin tí wọ́n bá wa sọ yìí òun náà ní kẹ́ ẹ ká ti béèrè béèrè kí àlàyé yẹn kó tún lè bá a kẹ́kẹ́ sí i at zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí a pè wá sí òun nìyẹn tá a fi lè béèrè dé lọ́wọ́ àwọn fáwọn àfọ̀dúnlọ́ tó ṣèkà ń bẹ̀ yá. so bákan náà eh, a tún lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí náà zero eight zero nine seven zero zero zero nine four nine zero eight zero nine seven zero zero zero nine four nine àbí zero seven zero five five zero zero zero nine four nine àwọn ibi tí a láǹfààní láti pè wá sí nìyẹn. náà. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ọlọ́ba àti dáadáa bá wà bá wà. láàmà mi. ẹjọ inú béèrè mi ni pé ẹni tó kọ ojú ní mẹ́jọ tó ń gbé mẹ́rin nù rẹ̀ wá fi tó kù rẹ̀ ń tù wọ́n ní sàkà wọ tí bá ń gbà ń bẹ̀ta lámàrínwájú. wàlẹ́kùn sàrà wọ́n ní ẹni tí ó kọ́ ojúlé mẹ́jọ ó wá fi mẹ́rin rẹ́ǹtì ń bẹ̀ wọ́n ní àwọn gbọ́ pé wọ́n ní zaka wọ ètò fi rẹ́ǹtì ń pé síbẹ̀ lórí sà. zaka wọ zaka ò sì wọ àyìnbọ́lù rẹ̀. naam à ń gbọ́ yín bóyá kẹ́ ẹ pè wá padà zero nine zero six two zero zero zero nine four nine. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ jọ ìbéèrè mi ni pé òkú tó kú ǹjẹ́ ṣé èèyàn lè lẹ pósítà rẹ̀ pa ọjọ́ báyìí ni àfẹ́ ti ọjọ́ mẹ́jọ rẹ̀ o ǹjẹ́ tó bá ṣẹ̀gá ìsìlámù. wọ́n béèrè wípé òkú tó kú pé àwọn fẹ́ bèèrè pé nínú ṣẹ̀ríà Islam ìjó lẹ́tọ̀ọ́ ká ṣe pósítà fún ká wá sọ pé ìjọba yìí ni a ṣe jọ mẹ́jọ rẹ̀ o àbí ìjọba yìí ni a ṣe final burial rẹ̀. tọ́ ẹ pé inú owó òkú ńlá ti mú owó tá a fẹ́ fi ṣe ń tá a fẹ́ ṣe ọ̀ràn lálàdá o hmm. torí pé ogún náà ti pín ká pé inú owó ọwọ́ wa ni a sì sí lórí rẹ̀ o kò ní ẹsẹ̀ ńlẹ̀ kankan nú ẹ̀sìn wa n ò sì rán wa nírú eléyìí kájọ ká dákun o àní àlàmíyàn lè dín àmánù sásìkò ètí ìtò fáwọn mùsùlùmí náà ni ká padà sí ibi tí ànẹ́bì mú wá pẹ̀lú tó ju wá ń kẹ́ jazakumullahu khairan naam wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh kí lorúkọ yín ìbọ̀lẹ̀ tí ń pè wá wa alaikumus salam à ń gbọ́ yín kí lorúkọ yín ìbọ̀lẹ̀ tí ń pè wá kí lorúkọ yín ìbọ̀lẹ̀ tí ń pè wá sọ láti Ìkòyí. Right. Wọ́n ní kí ni ẹ̀ṣẹ̀ tó wà ń bi kí ẹlẹ́à kó lo hundred pound? Ìṣẹ̀ṣẹ̀ ni. Mm. Jàmáà ìbéèrè yẹn gba ẹlẹ́gẹ̀. Jàmáà ṣáà gbọ́n tá a bá sọ lónìí dáadáa ni. Torí pé kò ní wà kó ń jẹ́ pé nígbà tá a bàtú mọ̀ gbọ́n nǹkan mi á rí pé àsọ̀rọ̀ ní táwọn èèyàn gbọ́yé kèé sí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sí ni. Gbogbo àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé ẹnu àfá ọ̀gbá láti sọ wípé àrọ́mù ní pọ́n ẹnu àfọ́ òsìgbà láti free wá ń bẹ̀ náà pọ́n ó ní gbogbo ń tó bá ti jẹ́ ìdó olójú méjì tèpè tẹ́ ẹ bá lò ẹ lè rí ìbínú ọlọ́run bẹ̀ bẹ́ẹ̀ bá lò ẹ lè rí ìyọ̀nù ọlọ́run ọba ń bẹ̀ ta lọ́wọ́ afẹ́ lò tí ó fi rí ìyọ̀nù ọlọ́run ibi ọ̀ràn wá wà nù àwọn nǹkan míì sí ń bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ ṣe rí ọjọ́ ní ọlọ́run tó nǹkan ni ó kọ̀ǹtú èèyàn kì ó kọ̀ǹtú rẹ̀ sátẹ́tà ìmọ̀ká gbogbo àná àjọ ti ń bẹ ní ibẹ̀ gbogbo ẹni tó rí wípé bùkátà àwọn òsì ń bi irú fóònù báyìí àti tó ẹ̀pọ̀ nbá fẹ́ fi máa ṣe nǹkan míì tí ó sì padà kó bá wọn kọjọ́ kò fi ilẹ̀ gbogbo tó pé bùkátà àwọn bẹ́ẹ̀ tóun sì ń bẹ́ lọ́n kó mú un dúró kọ́ sànù alhamdulilayi tọ́ba lè mánéjì ara rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìpìlẹ̀ gangan gbogbo tí ó mú asúmọ́ lọ́n nínú tá a máa fowó wara tàbí tá a máa ṣe òní kásìkí ni o òní kí a máa súnmọ́ bá ìmọ̀ràn fún gbogbo àwa tí a jẹ́ ọkọ àwọn obìnrin àtàwa tá a jẹ́ aya fáwọn ọkọ wa kájọ máa wo nǹkan tí ọjọ́ iwájú òfin ìjọ dàrú kádàkùn kájọ káwo bí dáadáa kò tún because ibi táyé dé dúró nìsín kò sí bọ́kọ sí fẹ́ lelelelele yóò sábò òde wa tí wọ́n jẹ lọ. ẹlòmíì ń bẹ dìsìn tí ọmọ fọlọ́n búra pé à ń ìyàwó òun ìyàwó ẹ̀ sì oníṣòwò lọ́dún márùn-ún. ó ní bò ní òtí rí i ọ̀rọ̀ fúrù sí alẹ́ tó bá wọn àbúrò ẹ̀ lera fún ẹgbẹ́ rẹ̀ lera fún òun náà lera nǹkan ẹ̀ fún fún fúnra rẹ̀ ẹlòmíì nítorí ẹ̀ dájọ́ kọ́dà ẹni tí ó tún máa pé wàláì bùtẹ̀ ni ó ti rówó ẹ̀ tí ẹ pé ààrẹ náà ló ti rówó ẹ̀ ní owó oúnjẹ ní owó ọbẹ̀ tó ń bí ẹni tí ń dájọ́ ó sì ibi tó fẹ́ ṣe ni èèyàn máa ń fìyà jẹ ló tó bá fẹ́ ṣe náà ni so ìbẹ̀rù ọlọ́run ni ẹja máa gbèsè alẹ́ mi kéé sariwo láàmú sí kọ́tún àwọn nù ilé èmi máa ń pe imani kàdé imani imani mansin oní imani àwọn èèbù kìí ṣe ìmánì torí tọ́lọ́n èèbó kan wọ supermarketi ó ti agbóhùn tí ó rà tọ́lọ́n ah ǹdí ẹni bí bírọ́ọ̀ṣì yìí o kò lè sọ lọ́wọ́ wọn wọ́kàmù wọ́kàwé wọn ọba kì bírọ́ọ̀ṣì sì bàpọ̀ ó jẹ lọ nígbà bá ń sàkáǹtì irú nǹkan bá ń le dé nígbà ya àwọn tí ń bá wọn rú fún development àti bí wọ́n ti máa secure láti gbé machine kan bí báyìí yàtọ̀ sí eh, kíkọ rẹ̀ kámẹ́rà eh, náà ìgbà míì ó lè dọ́ọ̀lù nǹkan rẹ̀ ṣe wọ́n sọ ẹ̀mọ̀sọ̀ ẹ̀jẹ̀ àṣẹ machine kan tó jẹ́ pé gbogbo ń bá fẹ́ kó sí supermarketi yóò mọ̀ gbáwájú machine kọjá a wà sẹ́ẹ̀kì rẹ̀ wípé tí nǹkan yìí kọ́ bá gbáwájú rẹ̀ kọjá nígbà tí ọba fẹ́ bóde padà tọ́ba yìí gba ọ̀nà míì máa dún ni o. wọ́n hmm. ti bẹ́ẹ̀ ẹni ẹ̀kọ́ òkú mọ̀ bàbá tó ra gbòdó àtàlá. Ah, bọ́sì jọ́sì jẹ́ ti mi ì ra bọ́sì ń bí yìí ó ti ní mo ṣe mọ́ ọba tó ń bọ́sì lọ́ba sọ ni wọ́n gbogbo ẹni tí yóò mọ̀ pẹ̀lú nǹkan bá ní ọ̀sẹ̀ rẹ̀ tí yóò sì bẹ́ẹ̀ lẹ́mìí rẹ̀ wọ́n wá rójú títù tí ẹlẹ́lẹ́ wọ́n yọ búrọ́ṣì kúrò lápò rẹ̀ ló ń kà kúrò pé ah tẹ́tẹ́ ṣùgbọ́n tó gbọ́dọ̀ dákẹ́ ṣe ṣe ṣe please tó ń bì kíni kan wọ́n ti ṣúra ní kíni ah ìtì ah, ẹ̀wù náà lẹ́yìn àlọ́ wọn jalè nílẹ̀ gan kámẹ́rà tí kámẹ́rà ò mọ́yàn kọ̀ǹpútà sọ wípé ìdí bàlápò yẹ wa pásẹ́tì ara rẹ̀ ní wá ń dàbí ni wọn irú ìmánì yẹn ìjọ tó bá yẹ gẹ̀rẹ̀ bó sí àdúgbò lẹ́bù rẹ̀ yẹ yóò tún fẹ́ lórí nǹkan rẹ̀ ìntẹ́sì fẹ́ gbèsè alámi wípé ọwà ń gbangba ọwà ń kọ́rọ̀ nílá tí ń pariwo fún ìjọba pé kí wọ́n jọ ẹ̀sìn ni kí wọ́n jó pure sára àwọn aráàlú kádà ọlọ́mà ẹ̀ ń bá èèyàn ọ̀fẹ́ gbé bọ́ǹbù ara yọ àlọ́ wájú station inú yàrá náà ni ó ti fi sọ́fẹ́ ṣe kọ̀rọ̀ ni ó ti ṣe kọ̀rọ̀ lọ bàjẹ́ tí gbangba òfin dáa láti hmm. nísinmi hmm. àárín ẹ̀dá àtọ́lọ́hún wọn ni ọlọ́bọ̀ọ̀bù nìkan wọ́n wá e, e, e, ẹ̀mí bíi fífì ó mẹ́ẹ̀ wọ́n wá fún ọ ní thirty thousand naira ẹrù ságbèsẹ́gbẹ̀ẹ́ bí ọkọ̀ tó ti ṣe kíríkọ̀ ìpàdé tó bá dọ́lọ̀ mọ̀ ní kọ̀rọ̀ rẹ̀ tí kọ̀rọ̀ dáa yóò ṣe irú ẹ̀yin obìnrin wẹ jọ àwọn ọkọ yín náà kásìjọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa sọ bá ń fún yàwó tó ń bá sì wà fẹ́ lò yá àtìlẹ̀kùn máa rí àìmọye kéṣìṣì tó jẹ́ pé fúnra ìyàwó lọ́mọkùnrin tí ń wo blue film. pé òun kẹsà ṣàkíyèsí pé ọkàn wọn ò lọ sára àwọn ọmọ òṣùwọ̀n bí ẹ lọ́ba dé pé àṣé wọ́n ń jọ ilé òdì ni ọlọ́njọ ọlọ́nsàánú wa o so ẹlẹ́ àwọn ọlọ́wọ́ bá ń yọnu sí ìbéèrè ìbéèrè ìbéèrè àlùbáríkà ni o tó jẹ́ pé emile mi oko ṣùgbọ́n ẹ dákun ẹ jẹ́ àmọ́ fọkàbáńtà ń bá lọ baraka lọ fi. jazakallahu khairan naam. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. kí lorúkọ yín gbọ́dọ̀ ẹ̀lẹ́sìn wọ́n sì béèrè àti láti ológun ẹrú. Nàmà kí àwọn ọ̀sáàzù ọlọ́ba ní ìṣọ́lé fún dada. Ó dẹ̀ balẹ̀lọ́ ìsinú akí wọn káàbọ̀. Ọlọ́gbọ́ ọjà ni wọ́n fẹ́ àti ìlú ìlànà tó jọ tukú ètò. Béèrè tí mo béèrè tí mo fẹ́ béèrè ni pé kẹ́yìn bá sá ẹ̀yọ̀ zàká ọjà kẹ́yìn wá wá ẹ̀yìn wá ti kàpúléètì pé ọjà yìí ó ti wọ́ ti ìṣọ́gun zàká ẹ̀yìn kò tí ì dówó pé tẹ́yìn bá wá calculate ọjà pé tẹ́yìn bá tà iye báyìí ló wọ́t ṣé ẹ̀ lè wá owó yẹn kó fi yọ zàkà lásìkò gbà tí ìyípo zàkà ọdún yẹn bá pé tẹ́yìn ọ̀dẹ̀ tí ì ta ọjà yẹn èyí yẹn ẹlẹ́ẹ̀kejì tí ní ṣọ́ọ̀bù zàkà gangan lásìkò tá a wáyé jazakumullahu ìbéèrè wọn ni wípé wọ́n ní alákọ̀ọ́kọ́ téèyàn bá ní ọjà tó jẹ́ wípé ọjà yẹn èèyàn rí wípé ọdún kan ti gorí ẹ̀ èèyàn á sì ta ọjà yẹn ǹjẹ́ ọjà yẹn séèyàn lè válù rẹ̀ séèyàn ká nígbà tó jẹ́ pé iye owó tí zakawọ̀ ó ti tó bẹ́ẹ̀ ṣé èèyàn ó yọ èèyàn lọ wá owó níbi kan tí ó fi yọ zaka yẹn ni àdúgbà tí èèyàn bá tó rí ọjà yẹn tà ní. òun náà ni àwọn àṣìláàfù alamuwal azakawiya ta àtàlàyé tó jẹ́ márùn lẹ́ẹ̀kan rúdù tìjárọ̀ àǹbọ̀ gbogbo rẹ̀ táàmù tẹ̀síkẹ́mẹ́ tẹ̀síkẹ́mẹ́ tá a bá ti sọ̀rọ̀ sọ̀kan alẹ́ foundation ní ìsinmi ní tí bá ti ń dàrú bí ẹnìkan ní ká máa béèrè ẹ má ti jà lọ jìnnàjìnnà à ń bọ̀ orúdù tó jáwọ́ bóòlù àti hmm. yóò zakari kí àwọn nǹkan tó so ma bìyìn ní láì tààlà. wọ́n tún béèrè pé kí gan ni ní sọ́ọ̀bù zaka gangan báyìí. a máa ń sọ gbogbo ìgbà ní sọ́ọ̀bù zaka ìjú yàn bá fẹ́ yọ ni kéèyàn ò mú un àáwò èlò ni gíráàmù góòlì lọ́jà báyìí èlò ni ẹ̀ta lé ní eighty five grams iye tí wọ́n bá ta láàfin times tó bá jẹ́ pé eh, zabu láàfin times ìsáfì láti tẹ́m̀sì yìí bóyá lónìí yóò wọ́n ta gíráàmù eh, eh, góòdì ní eh, forty five dollars àbí one thousand dollars fifty five dollars àmọ́ iye ntọ́jọ́ èlò lọ́wọ́ ajẹ́lówó tí a àbárí wípé nine thousand five hundred ló jẹ́ lówó wa nine thousand five hundred láti tẹ́m̀sì eighty five fọ́jà pé sílíbà làbẹ́ fẹ́ lò fọ́mùlà rẹ̀ náà ní five nine five five hundred ninety five grams ó slipper mm-hmm, mm-hmm. apá slipper lónìí àwọn nípa bíi two thousand three hundred ní gíráàmù slipper kan ẹni two thousand five hundred times kí ni o five nine five mm-hmm. eléyìí n tó simple tó ń kálukú àádébẹ́ náà ṣùgbọ́n àti nǹkan ká má la fi sọ pé ká ẹ̀ṣá dàkùn ẹ̀dùn náà. naam jazakumullahu khairan. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh ẹjọ́ ah, ìbéèrè mi ni pé. yín ìbọ̀lẹ̀ tí ó pè wá. mohammed ni láti yí ni ìgbé àwọn ẹ̀rọ. báyìí kí ni ìbéèrè yìí. ìbéèrè mi ni pé bí ìgbéyà ṣe ń bọ̀ nísìnyí tó jẹ́ pé agbára ẹ̀yìn ògbé àti dá ẹran ara tó téèyàn bíi mẹ́ta lè dá ó rà téèyàn ò sì pa bí kò tọ́ nínú ṣẹ̀rẹ́sẹ̀. ìbéèrè tí wọn ò ní wípé wọn ní bí iléyà ṣe ń bọ̀ báyìí pé tí èèyàn bá lágbára àti lè rí ẹran pa ìṣèyàn mẹ́ta sáwọn lè join papọ̀ láti pa màálù. ìrìnà aṣàlàyé bó ti ẹ̀jẹ̀ pé dáadáa náà ni ẹgbẹ̀lérò ṣùgbọ́n àdìsí Jabir Abdullahi tó wá dáadáa tánà bí rò wà náà ni pé tágbàrọ̀ ọ̀bà sí èèyàn méje gan òní ẹni kò pèlè so mọ́ màálù ẹ̀yọ kan pẹ̀lú májẹ̀mú kí màálù yìí ọ̀dẹ̀ wọ iléyá tábà rí pé èèyàn mẹ́ta ìlóṣùmọ́ a jẹ́ wípé ẹ ti ní dọ́bù méjì méjì ọlọ́run mọ̀ bí ó ti wáyé pín ẹyọ kan òkú lè lórí ọ̀sà burú ń bẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ mẹ́jọ ni ẹ gbọ́dọ̀ jẹ mẹ́sàn-án báyà gbọ́dọ̀ jẹ méje àbọ̀. Hmm. jazakumullahu khaira ah, zero seven zero five five zero zero zero nine four nine so àwọn ibi tí a pè wá sí ni a ṣe ní àǹfààní láti béèrè àwọn béèrè wa tí a bá tó fẹ́ béèrè bákan náà zero nine zero six two zero zero zero nine four nine naam ẹ tún kúrò níbi rédíò yìí wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ pè wá padà zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí a pè wá sí nìyẹn kí a fi béèrè lórí ní táwọn afáwa sọ náà. hello. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọgbẹ́ ètò. náà mi tó ní. abdulhakeem kìnìún sọ̀rọ̀ láti dági. náà marhaban ẹjọ ìbéèrè nípa pé tẹ́ẹ̀mà bẹ ṣe tàrà òkú ǹjẹ́ tó ó lẹ́tọ̀ọ́ kí èèyàn gbé pósítà òkú sí ara tí àkójọ àyàn fẹ́ ṣe tí àjáde so kí wọ́n fẹ́ fi pín tí a fáwọn èèyàn tí ó lẹ́tọ̀ọ́ kí èèyàn gbé pósítà òkú síbẹ̀. ok ìbéèrè wọn ni pé wọn ní téèyàn bá fẹ́ ṣe sàrà fún òkú so bóyá èèyàn wọn fẹ́ há tíà so fáwọn èèyàn ṣé ó lẹ́tọ̀ọ́ táwọn bá gbé fọ́tò bóyá bàbá àbí màmá àwọn tí okùn táwọn fi tíra yẹn sọrí wọn bí káwọn gbé fọ́tò wọn bẹ̀ pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ bẹ̀ so wọ́n ní ò ní ìdí o ara ní bùkátà sí bẹ́ẹ̀ o. ẹ wá kọ́kọ́ sí ga mhm. ẹni tí ẹ̀sùn lé láìkì àti máa dákọ̀ síbá bọ́sẹ̀ pé ọlọ́run ti máa ń tiẹ́ ń ṣàdúrà fún mi. hello. naam. hello à ń gbọ́ yín. ibi tí ló ń sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́ ní LAUTECH. naam barakallahu. ọ̀gá wa kò sí dáadáa fáwọn afáwa. àmín àmín. ọba àdó tì wọ́n. naam àtẹ̀lé ká tí àwọn afáwà náà ní padà sí nàìjíríà ọlọ́run bá ti ara fún wọn ọlọ́run gbá ní ìbàdàn jọ wọn. zero nine zero six two zero zero zero nine four nine aláǹfààní láti pè síbẹ̀ yẹn láti béèrè àwọn béèrè tó bá rú wa lójú lórí agbọ́nrin èyí tí àwọn afáwà tí wọ́n bá ní ṣàlàyé tán yẹn zero nine zero six two zero zero zero nine four nine àbí zero seven zero five. five zero zero zero nine four nine bákan náà tún lè pè sí orí zero eight zero nine seven zero zero zero nine four nine so bóyá a kan àbí kejì èyí tí ó bá rú wa lójú nínú agbọ́nrin ọ̀rọ̀ zaka èyí tí wọ́n bá wa sọ yìí ẹ zero nine zero السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم وعليكم السلام عن قوين دادا كيلو روكو عيني بوليتين قوها أم أوكي أم برو يين أم برو أوكي نعم wọ́n ní àwọn jọkùnrin ǹjẹ́ ọmọ àbúrò màmá àwọn lọ́kùnrin ṣó lè rójú ìyàwó àwọn. ọkùnrin ni wọ́n ẹni tó wá jẹ́ àbúrò màmá àwọn ọmọ rẹ̀ lọ́kùnrin. kò lè rí o. wọ́n ní o kò lè rí i. naam. naam Wàlékùn sàlámù rọ́fùnàtàlá. Ẹjẹ́ má bínú, orí prógrámù kan ni mo fẹ́ pèsè mo ti jáde. Ẹ prógrámù náà ni, prógrámù lẹ fẹ́ pèsè. Ṣé ìbọ̀yàn pásítọ̀ lórí Mo fi hàn pé ìkọ̀yẹ́ tí lè fi já sílẹ̀ mọ̀ ní tó bá jẹ́ nọ́mbà yẹn sọ̀rọ̀. Nà ẹ bá gbé. Nà. Wàlékùn sàlámù rọ́fùnàtàlá. gba àwẹ̀ fún òkú ọ̀run tí ó ti kú bóyá bí òbí èèyàn èèyàn tó kù gbàwẹ̀. wọ́n ní ṣé èèyàn lè gbàwẹ̀ fún òkú tó ti kú ṣé wọ́n jẹ àwẹ̀ ni wọ́n ti lọ ṣùgbọ́n tí n bá gbọ́ wọn yé ó rà pé bóyá bóyá nǹkan fẹ́ fi ṣe sàárà fún wọn wọ́n ní rárá o wọ́n bá jẹ àwẹ̀ nìkan ni o. náà hello. orúkọ ẹlẹ́gbẹ̀ẹ́ orúkọ mi ni. Brazil lásìkò. Yà ẹjọ́ ní gbé ìkọ́sọ̀ lọ́wọ́ ṣéèkì. Apáṣọ ní program tó ń ṣe lọ́wọ́ tó ń wà níṣẹ́ ni. Mo ní kí mo lè bèèrè ìdánwò wọn pé eh, àwọn èèyàn tẹ tabafẹ́ kí òun tí ìlú ìbá wà lórí òkè tó ga. For example, náà tó wà lórí òkè ṣé a lè kí ìrẹ́lẹ̀ tó bá tiẹ̀ síwájú tó tiẹ̀ tiẹ̀ fún wọn. Ṣé lẹ́kọ̀ọ́ kẹ́ ilé ìgbóhùn òkè yẹn? kó sì kírun fáwọn èèyàn náà nísàlẹ̀ ìmáàmù wà lórí òkè lórí step so ṣé lẹ́tọ̀ ní Islam so ìbéèrè mi nìyí. alámsọ̀rọ̀ àbáàdì fẹ́ẹ́rí mọ́sálà tó bí àlámárì mọ́sálà àfìlàfíyà ni nǹkan kan bẹ táwọn ẹbí ṣe ń jọ kan ṣùgbọ́n àwọn màlìkíyà ń táwọn gbọ́yé ń bẹ̀ ń lo dìntẹ́ ń béèrè hafisa salam ó ní wọ́n sì kọ́ mọ́ wọ́n sì kọ́ mọ́ hamdi wàá gun orí mímbàrí lọ ibẹ̀ ni ti ń kírun fáwọn èèyàn àwọn ń wò lẹ́yìn tó bá ti wá di pé ibẹ̀ náà ló ti rùkú tó ti afẹ́rú balẹ̀ yọ wà sẹ́yìn rìn wá sẹ́yìn padà yóò àṣẹ àforíbalẹ̀ lẹ́ẹ̀lẹ̀ kó rúra lókè yẹn ó ṣe bá ń tán àwọn màlìkíyà wá ní a jẹ́ pé in ti ń bẹ́ẹ̀ bí àlámẹ́rí ò ní pé bí tí màmú ọba máa wà yọ máa ga ju bí táwọn èrò lẹ́yìn rẹ̀ ọ máa wà lọ àwọn àfáyòkù ní kò rí bẹ́ẹ̀ o ànábì fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nítorí pé èèyàn kúkúrú ń bẹnu àṣàbẹ wọn sì wà béèrè ìrún ànàbí lọ́wọ́ tiẹ̀ náà èèyàn tó dúró òtò wájú ń bẹnu àṣàbẹ wọn ní kí ọjọ́ ìṣọ́bẹ̀ wọn tó pé ńgbà tánà bí ṣe bẹ́ẹ̀ tàn ànàbí ni mo ṣe ti mo ṣe lìtàtàdù bí wà lìtàlámù sọ̀láàtì lìtàtàmù bí wà lìtàlámù sọ̀láàtì kẹ́ ẹ lè máa bẹ́ẹ̀ ṣe kọ́ ṣe mi fínífíní kẹ́ ẹ sì mọ bí mo ṣe ń kírun. sallallahu alaihi wasallam so fún díẹ̀ yìí ànàbí òfurufú ṣùgbọ́n ìyẹn ọ̀wá sọ wá di alákatakítí láàrin ara wa tàbí ó ń jiyàn àbó ń kàkọ́ sàṣọ ìgbà wo jàmá gbogbo mọ́sáájú tó bá rí báyẹn tá a bá fẹ́ jọ pàkíyèsí ara wa pé kò ní di kíbi tí màmú ń dúró sí kọ́ ga ju bi tí àwọn ìkú wà lọ kọ́dà sàṣálàm mọ́sálásí rẹ̀ àti màmú àti àwọn màmúmú o gbogbo ẹ̀ fúláàtì ni kọ́dà àná bí òrìbí tí máa kó sí bíi mìíràn kò ní fúláàtì náà ni so táàbà sàlàyé eléyìí ẹjẹ́ á sàlàyé rẹ̀ pẹ̀lú maturity tó jẹ́ pé nìkan lọ́dá kọ́ mọ́sálásí àwa àjẹmọ́ ni ẹjẹ́ àkọ́kọ́ gbọ́yé ìwọ tó fẹ́ sàlàyé fún wa tá a bá gbọ́yé àmọ́ àwájọ bá bàtọ́ kọ́ mọ́sálásí. ká pé àparapọ̀ àdúgbò náà ni ẹ farabalẹ̀ àti ẹjẹ́ gbàgbà àgbàtì ẹjẹ́ abẹnugan ẹ ti sùn torí pé nǹkan kan bẹ tá a máa correct inú ẹ̀sìn tí ìjáwọ̀ èèyàn fẹ́ gbà ó na tó ti ṣe nǹkan tí ti kú. àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ ní ìsìn bàbá ẹlòmíì bí tó ti kú wọn pé ìtì mẹ́lẹ́mìí ẹ̀ ní ìsìn ni pé káwá chẹ́ǹjì bá wọn kọ́kàn mi ọmọ balẹ̀ mọ̀ kí n gbà pé ọba mi kírun dànù ájì wọn kọ́ gbọ́ pé àwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ tí wọ́n mọ̀lẹ̀ sí ìjọ náà nù wọ̀lì ìsìláàmù yẹ júbù máa kọ́bìlà ọlọ́mọ sí ìsìláàmù pàǹtọ́ bá ti lọ kó tọ́rọ tó yéèyàn àwọn èèyàn kẹ́kùkù mu tínú ìsìláàmù yìí tí wọ́n sì pàdé ọlọ́dọ̀rẹ́jọ́ gbàlìkì àmà torí pé ń gbà mọ́ mu tí mọ́ ìgbà tí òfin rè ó dé wọ́n ti àníbí ọmọ ti sọ ti di èèwọ̀ báyìí nìsín bóò láti ṣe pẹ̀lú àwọn èèyàn àti àtọ́jọ́ wípé kánú fi kùbú rí yín wẹ̀lùkùmúrù fi ibùtú nìyí wọ́n ń bẹ́nu sàárè lónìí báyìí ọtí sì ń bẹ́ ń kún wọn ọlọ́run wa sọ pé lẹ́yìn alẹ́ lè ní àmọ́ ọmọ ìsọ̀rọ̀ láti jùlọ fún ìmọ̀ ìmọ̀ ìdá máa takọ̀ àmọ́ fún takọ̀ àmọ́ ìlà ákẹ́rẹ́ àyà gbogbo ẹni tó gbèmí ọlọ́run bá gbọ́ gbogbo tí wọ́n rí àwọn ọ̀fẹ́ nu wọn jẹ ṣáájú kí n tó sọ nǹkan di àrámù ìní bí a máa bẹ́ẹ̀ nírú àwọn ọ̀rọ̀ iná ní ìsìn ìgbà wá sí ìgbà tó tó tó ẹlùmí ọ̀tọ̀ kan bàbá ìmọ̀mù ó ní ìlú mo ti tó tó ibi tí wàhálà ti máa dénú ẹjẹ́ afarabalẹ̀ ṣàlàyé fúnra wa ẹni tó bá ti kọjá lọ́ndì nǹkan báyìí ọba rẹ̀ ó forí jẹun àwakúkà lẹ̀sìn àwakà àlàlìjẹ̀ náà àwakà níná ó sì wá di dandan dandan so ẹlòmí ìgbà tó bá fẹ́ kírun bẹ̀ wọ́n tó fà sẹ́yìn pé àwọn yẹn lu yìí ó kírun sọ̀fọ̀ <laughs> kò le tó báyìí tó lè jẹ́ pé ẹnìkan lọ́dà kọ́ kásàrẹ̀ báwọn táwọn àwọn bá ìwà àgbọ́yé tí wọ́n sì gbòye ládùúgbò àdúrà ni wọ́n máa ṣe má sọ pé òní kírun pẹ̀lú wọn nítorí eléyìí eléyìí ọ̀bàrún wọn jẹ́ bìyìn láì tààlà ìrun wọn lálàáfíà bìyàwó ni mìíràn rahman ṣùgbọ́n ẹja ṣe ń tànà bí ṣe ìlà ń pa kíyèsí wá sí kí ni o là ń pa kíyèsí wá sí ìyìn tó jẹ̀bi òun ni àdéhùn tà mú wáyé. barakallahu fina wa fikum wa jazakumullahu khairan. naam jazakumullahu khairan abiyọlọ́run kódà kó jẹ́ kí a rí àwọn afọ àpẹ lórí dáadáa àbí ìrìnlá ìtàhálà ibi náà ni a fi àdàgbà ètò náà rọ̀ sí ṣùgbọ́n ṣáájú kó tó di pé a lọ tí a bá gbàgbé a rí pé à ń ṣàlàyé fún wa nípa wípé ètò kan tí yóò wáyé ilé ẹ̀kọ́ tí ó jẹ́ ti àwọn ọmọ òrukàn ní ọ̀fẹ́ dẹ̀ ni gbogbo nǹkan tí àwọn ọmọ yẹn gbogbo ọdún tí wọ́n lò láti fi kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ní òjẹ́ ààyè tí àwọn fẹ́ lò fún yìí ó ní bùkátà sí àwọn ìkúnlọ́wọ́ díẹ̀díẹ̀ so eléyìí tó jẹ́ wípé a pe àkáǹtì nọ́mbà yẹn fún àǹfààní àwọn tó bá jẹ́ wípé a fẹ́ ṣe dáadáa tí a sì fẹ́ fi nǹkan síbẹ̀ zero zero jaiz bank zero zero two two two two nine seven three nine six so lẹ́ẹ̀kan sí zero zero two two two nine seven three nine six. Sojai's Bank orúkọ tó máa gbé wá fún wa òun náà ni alwakfo Islamic Foundation orphanage òun náà ni yóò gbé wá so Bank ni zero zero two two two nine seven three nine six so fún àǹfààní àwa tí a bá fẹ́ ṣe dáadáa ká wo orí tí ó pọ̀ èyí tí ọlọ́run bá àti ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam èyí tí wọ́n sọ wípé à ń rí níbi ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a fi nǹkan síbẹ̀ ọlọ́run kún gbogbo wa lọ́wọ́ yóò sì san ní kankan á ní ẹ̀san lórí ibi náà ni a ti dáni fún tọ̀sẹ̀ yìí nígbà tó bá tún di ọjọ́ mẹ́jọ a tún máa pàdé àwọn àfáà fadilatu Sheikh Sulaiman Amúbẹ̀yà àwọn kọ́lọ̀ kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. bí gbogbo igi bá ń wọ́wé nígbó.